ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ti tóbi ju káfọ̀ bẹ bú lọ o. láwọn ẹni bàtà ń ké. ilé ìṣẹ̀lẹ̀ rẹ̀ ni. obìnrin kò séèyàn mọ́ obìnrin èyí séèyàn gidi hmm? ìdí tó lóun fi dá obìnrin sáyé òun fẹ́ mọ́ o ah. nítorí pé tọ́ńtà ló ń ba ayé jẹ́ obìnrin ni o. Ah, kí ni làbárì. ẹ ní sori burúkú. òun hmm. ṣe bẹ́ẹ̀ de ti tiẹ̀ boyfriend ẹ hmm. ó post ẹ hmm. ọkọ àfẹ́sọ́nà ẹ ọkọ àfẹ́sọ́nà ẹ ó hmm. post ẹ ó fi fẹ́ràn sí i ó fẹ́ràn sí i ó tún play dorí mẹ́ iPhone fourteen ó fún lásìkò tí ó sí nǹkan yìí ní èkó pamọ́ sí ní ti ṣiṣẹ́ yìí ó fún ní nǹkan ah, ọ̀rọ̀ fún ah. yìí ó fún ọ̀rọ̀ fẹ́ bí àdánwò ni báwọn àgbà ṣe sọ ọ́ tó ìgbà tí bẹ́ẹ̀ de ọkọ tó jọkùnrin ìyẹn yàwó àfẹ́sọ́nà ọ̀rọ̀ yàwó àfẹ́sọ́nà tó bá yẹ pé ló rà fún ni kò bá dà ẹ bí ń gbé kí ló ṣe obìnrin ó bá fẹ́ post picture sórí status picture tọkọ rẹ̀ títọ́kọ ẹ̀ ọkọ rẹ̀ àfẹ́sọ́nà àfẹ́sọ́nà ló bá post ẹ̀yìn báyìí ìpàkọ́ ni ojúdo ni ìpàkọ́ ó bá post ìpàkọ́ arákùnrin rẹ̀ lójú gẹ́rẹ́gẹ́rẹ́ nígbà tójú ń ta mí ìgbà tí wò fín ó bá tún post ẹsẹ̀ ìyẹn orúkú ó sẹ́sẹ̀. ṣe eléégún lọkọ ni. ṣe eléégún lọkọ ni. ṣe ọkọ ìmọ̀ kì í ṣe eléégún ọjọ́ mi tó ọmọ ní. bàtà lóòbó sẹ́sẹ̀. bàtà lóòbó ló bá kọ happy birthday ìfẹ́ ayé mi. mo lágbójú rẹ̀ sí. síwájú síwájú àtàgbàpọ̀. ó ìfẹ́ dà ah. Ah. bàtà ló nífẹ̀ẹ́. ìfẹ́ sọ ni. ojú ìfẹ́ làwọn ará ti jẹ sábà yìí. àwọn ah. ọ̀run ló nífẹ̀ẹ́. àwọn sáró ló nífẹ̀ẹ́. àṣàmẹ́ǹtì ni. ẹ wá. ẹ̀mí ní ọ̀rọ̀ tí mo wá sọ kalẹ̀ yìí ó wá lórí nǹkan tí mo fẹ́ ká kọ orin wa ta máa ń kọ yẹn. bó láti kọ ọ́ mi èjìká orúkún ẹsẹ̀. My head to my toes, I've given to you my baby. No use me, speak Joe, baby. You know you speak Joe. Give me this sauce, no tomato. If I sing for you, my baby, jọ̀wọ́ my jó. Baby, jọ̀wọ́ ṣùmá. Orí mi, èjìká, orúnkún ẹsẹ̀. Ẹni gẹ̀dẹ̀ mi kọ́ ìwà you are gbẹ̀mí gẹ̀dẹ̀.